الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله الذي لا إله إلا هو إله الأولين والآخرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير لهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọlẹ́tọ̀ sí ká máa sìn lérí ilẹ̀ rẹ̀ àti lábẹ́ sánmà rẹ̀ òsẹ́ni kíkọ́ lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa lódodo ọba yìí náà lọ́ba tí gbogbo àwọn ẹni ìṣáájú sìn gbogbo àwa tá a wà láyé àti gbogbo àwa tí a padà wálé ayé a gbọ́dọ̀ sí ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run ọba yìí la dúpẹ́ fún tó sàwa ní ẹni tó gbàgbọ́ nínú ìjọkan rẹ̀ ó fi wá sínú àwọn tí wọ́n ń jọ́sìn fóun nìkan ṣoṣo ó sì fi wá sínú àwọn tí wọ́n wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá ní bùkátà ọba tó dájú wakọ ara rẹ̀ tó dájú wakọ ẹ̀sìn ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àpàdà sí ibú àti tìgbà ọlọ́mọdé ọbẹ̀ nìkan kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bù òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bà gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Al-Qur'an ẹ̀rí ojú ọ̀nà tí yẹn gbọ́dọ̀ máa tọ̀ òun náà ni ojú ọ̀nà sunnah gbogbo tí wọ́n ti pè lẹ́sìn tá ààrẹ rí fún náà al àti àdíìsì wọ́n yí pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é gbogbo bídíà ànábìlá nù ní oko ànù ni ọlọ́run wọ́n jẹ́ àwọ oko ànù gbogbo àwọn tó wà ń bẹ ọlọ́mọsẹ̀ bá ní yọ wọ́n kó ń bẹ ẹ̀yọ́ máa yá mi nílùú ìṣẹ́mi ilé kájọlà local government nílùú Ọ̀yọ́ àti gbogbo àwa àfáà ìsìn àti gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin ìpanu ọlọ́run àláfíà ọlọ́run kọ́mọ bẹ́ni kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní kí agbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni òun náà ni mọ́ni huwa Allah mọ́ni huwa Allah tààlà ń pè ní Allah Allah orúkọ yẹn ẹnìkan ṣoṣo náà ni máa ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ọlọ́run ọba tó dá sánmà àtilẹ̀ tó dá gbogbo nǹkan Allah àti ń gbọ́ táàmà gbọ́ Allah Allah Allah kí ni wọ́n ń pè ní Allah kí ni túmọ̀ Allah Allahu wal ma'lum wal ma'bud wọ́n pè ní Allah ìtumẹ̀ òun náà lọ́ba tí ó sí ká máa sìn gbogbo tó bá yàtọ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí Allah àgbọ̀dọ̀ sí ọba yìí ní àwọn orúkọ tọ́pọ̀ rẹpẹtẹ alikawaliku òun ló dá gbogbo ntaari àti ntaari mọ́ni huwa Allah tani wọ́n pè ní Allah mọ́ni huwa Allah alladhi khalaqana wala nara. tanidi Allah ọba tó dawa taari a ààrọ ọlọ́run mọ́ni Allah ń pè ní amanna bihi wa la ọba tí a gbàgbọ́ ara gbàgbọ́ náà ló mú wa débìrọ̀ lẹ́yìn látara ìgbọ́lọ́wọ́n bá gbọ́ là ń kírun à à ń yọ zaka à ń ṣiṣẹ́ rí àṣìrọ́ lọ́wọ́ ọba náà mọ́ni hó wọ́n náà tani wọ́n pè ní Allah alladhi yut'imuna wa yasqina ọba tó jẹ́ pé òun náà ní fún wa jẹ òun ní fún wa mu ọba yìí lọ́ba tí ń pèsè fún wa ẹwà àtijọ́ tí fi ń pèsè fún wa àṣírí ó ká mọ ọlọ́run ọba náà ọba tí ń sọ oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà tí ń mú oúnjẹ jáde láti inú ilẹ̀ tí ń tọ́jú wa tí ń rè wa tí ń fún wa látẹ́gùn tí ń fún wa lóòrùn tí ń fún wa lóṣùpá tí ń fún wa ní gbogbo àwọn nǹkan tá a fi ń gbádùn ayé man huwa Allah tààlà ń pè ní Allah Allah huwa alladhi nad'uhu fayastajiba lana ọba tá à ń pè lérí bùkátà wa tá a ṣe rí pín àbùkátà náà ẹwùjọ́ tá a ti ń ṣàdúrà ewu gbígbà àdúrà tọ́lọ́n ti sẹfẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n lánàrà àrí ọlọ́run ọba náà agbàgbọ́ látara gbígbà àdúrà táàrí tàbápè ọlọ́run bá ń bẹ̀ mọ́ni huwa Allah tààlà ń pè ní Allah Allah wa yumituna wa yuhyina ọba yìí lọ́ba tó kù bá a àìtí ikú wa àṣẹ rẹ̀ ò tí ì ní o gbogbo àwọn tó ti kú láàrin wa kò sẹ́ni kan tó pa wọ́n lẹ́yìn Allah man huwa Allah ẹ̀yọ́ Allah huwa alladhi yumituna wahidan ba'da wahidin bá ti tó lọ́kọ̀ mọ́ mú ẹnì tó gbà wálẹ̀ lọ́wọ́ rẹ̀ Allah kan ó nìkan náà lọ́wà gbogbo tí ó kù lẹ́yìn ọlọ́run pátá ni wọ́n ní bùkátà sọ́dọ̀ ọlọ́run nífi ròyìn ara rẹ̀ nínú al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní kul ilẹ̀ Muhammad bami sọ fún gbogbo aráyé huwa Allahu ahad ipe Allah ọ̀kan náà ẹ̀yìn màyá mi nílùú ìṣẹ̀mílẹ̀ Allah ahad ọ̀kan náà ni allah asọ́mad allah yẹn ó wà sọ́mad òun náà ni gbogbo ntọ́dá tọ́yẹ̀tẹ̀ sí allah tí ma ní bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀ tó tọba ní sọ̀rọ̀ allah nìkan ni gbogbo dọ́lọ̀ ń dá pátá ní ma ń gbé kò sẹ́nìkan tó gbọ́dọ̀ gbé àìsípò Allah tá a bá ti ń júwe Allah yọmọ yíyọ tawhidu anilá ìmọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan ìgbọ́lọ́nlọ́kan Allah bá ń ròyìn ara rẹ̀ síwájú ó ní lam yalid ó ní Allah kò bímọ wa lam yulad ẹnìkan kò sì bí ọlọ́ wa lam yakul lahu kufuwan ahad kò wá sí nǹkan kan lérí ilé ọlọ́run ní sánmà nílẹ̀ tọ́wádàbí ọlọ́run Allah ọmọ ìyá mi àdọ́mọ́tòlá títóbi ọlọ́run ọba yóò máa hàn sí ọ pẹ̀lú àwọn ààyè tí ń kà yìí Allah ọlọ́run ọba Allah huwa alladhi khalaqa kulla shay'in wa laysa bihajatin ilayhi ọba yìí dá gbogbo nǹkan pátá gbogbo tó dá yẹ ọlọ́run ní bùkátà sí kankan nínú gbogbo ẹ̀ ipe ẹ̀ tí bá dá yín ẹsẹ̀ wa máa gbé mi tóbi nígbà tí bá dá yín ẹsẹ̀ wa máa yìn mí ọlọ́run dá gbogbo ń tọ́dá kò ní bùkátà ẹ mọ̀ wá ràn mí lọ́wọ́ ọlọ́run lè dá nǹkan rẹ̀ sí gbogbo ń tọ́lọ́run bá aláà máa ń ṣe ó lè dá nǹkan rẹ̀ sí. Allah ọlọ́run bá aláà táwí wal awwal òun nìkan náà làkọ́kọ́ alladhi kana wa lam yakun qablahu shay ọlọ́run bá aláà òun ní kọ́kọ́ ń bẹ kò sí nǹkan kan nígbà yẹn síwájú ọlọ́run la bidayata lahu wala nihaya ìtumọ̀ yẹn kò yí àwa àmà gbọ́dọ̀ gbà gbọ́ kò ní bẹ̀rẹ̀ kò sí lópin Allah ọlọ́wọ́n bá aláàbí ń júwe fún ọ wọ́n wọlé akhiru ba'da kulli shay nígbà tó bá dé pé gbogbo nǹkan ò sí mọ́ ilẹ̀ kò ní padà sí àwọn màláíkà ò àtàwọn ànábì ọlọ́run ní padà sí mọ́ gbogbo àwọn èèyàn àti gbogbo tọ́lọ̀ ń dá pátá gbogbo ẹ̀ pátápátá ní ọ̀padà ní símọ́ ọlọ́nìkan náà tó wá sẹ́kù ajẹ́pẹ́ òun ni ọba tí ọ̀dà wà níbo ti pa gbogbo wa òun lọ́lọ́ Allah ọlọ́wọ́ba Allah yẹn ọba yẹn tọ́pa gbogbo nǹkan tọ́wá sẹ́kù òun nìkan òun lọ́yẹ ká dìmọ́ lé ayé ta wà yìí tóró nìkan ní ọ̀sẹ̀ kù gbogbo ń dá àdìmọ́ padà tán Allah ọlọ́wọ́ba Allah oní kulumani alayha fan ọlọ́run ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọ̀padà ní símá wọ́yẹ́ bọ̀kọ́ Allahu akbar wọ́yẹ́ bọ̀kọ́ yóò wá sẹ́kù ẹ̀ tani ó sẹ́kù wajhu rabbika dhil jalali wal ikram Allah nìkan ní ó sẹ́kù ọmọ yá mi nílùú ìṣẹ́mi lé ọmọ yá mi tí ń gbọ́ mi tí ń wò mí wọ̀yẹ́bùkọ̀ àlùbáàkì huwa Allah ẹni jọ́ ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan bá tán Allah nìkan náà ni Allahu nuru samawati wal ard ọlọ́wọ́n bá Allah huwa munawwiru samawati wal ard ọba ilẹ̀ bá ti ń tan ìmọ́lẹ̀ sí sánmà àtìlẹ̀ àwà nínú ìmọ́lẹ̀ báyìí jama òrùn lọ́yọ́ láàárọ̀ ní ti ń wọ̀ ọ lọ ẹni tó ní kórìíra yọ táàfin ráyè ṣiṣẹ́ táàfin ráyè lọ táàfin ráyè bọ̀ Allah ni ó mọ́pí ò sí Allah ó tọba ní kò sí Allah a jẹ́ pé inú kéré rẹ̀ dàrú àbí kò sì jókòó rọ ẹnìkan ọkàn ju òkúta sí òkè ilé rẹ̀ gbà gbà ẹnìkan tó tan torchlight yànnà yànnà wọ́n wá ń sọ fún ọ yí pé ẹnìkan bẹ lẹ́yìn ilé oníkòsí nǹkan kan gbogbo àwọn ará lẹ́nà wọ́n mọ̀ pé a ọ̀gbádùn dáadáa ọba mi ń tan ọ láàárọ̀ ọba yìí ń rọ òjò gbọ́dọ̀ bá ti ń rọ̀ ẹ̀tí máa ma ṣe kíní yẹ́ máa ṣe ṣàrà ṣàrà owó tí ronú náà nígbà ẹnìkan bẹ bẹ àyìndì gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹnìkan níbẹ̀ lẹ́yìn tó jẹ́ pé kò sí ààyè níbẹ̀ orí ilẹ̀ tó tẹ́ pẹ́rẹsẹ́ ẹni tó tẹ́ tí ò lópin yìí ó lópin àwọn aláàmópin ó aláàmópin ẹ̀ Allah huwa munawwiru samawati wal ard wa ashraqatil ardu bi nuri rabbiha ọlọ́mọba aláàní ẹ̀rí ilẹ̀ yọ mọ́ mọ́ pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run Allah látò lè kò absor o lè rí láyé bí o wọ́n wá yóò lè kò absora àmọ́ òun rí gbogbo wa pátápátá tẹ́nì kankan ò sékíní tẹ́nì kankan ò pamọ́ fọlọ́ lọ́wọ́dé jáde kìyàmà àwọn tá a bá wájú olùgbàgbọ́ òdodo tá a sin Allah tá a sì gba Allah gbọ́ anábì sọ tọrọ ọ̀nà rabbakum anábì ní ẹ̀pàdà rí ọlọ́wọ́n bá ń jọ kìyàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí òṣùpá kọ́lọ́mọ́sá fèmí àti ẹ̀sùn wọn èyí ní táàrin òwò àti aláwọ̀ bá dàrúkọ tó kò láyé ẹ̀yọ́ máa yá mi nílùú ìṣẹ́mílé ẹjá ló lè di aláàmú káṣímọ̀ pọ́lọ́wọ́ bá tóbi òun nìkan náà lọ́yẹ ká máa sìn anábì Musa lóun fẹ́ rí ọlọ́run ọlọ́run bá ní lántara mi ó lè rí mi ó lè rí mi wá wo òkè sí mẹ́lọ́kàn yìí òun ní stakọ́rọ̀ mọ̀kánà tasawfa tarani èmi ọlọ́run bá fi ìmọ́lẹ̀ sínú òkun parí sí ní fi ìmọ́lẹ̀ sínú òkè yẹn tókè yẹn bá rárá gbà mọ́lẹ̀ náà sí bóyá ò lè rí mi nígbà tí ìmọ́lẹ̀ ọlọ́run tó sán tíntín báyìí náà nífà tó sán sára sára òkè òkè fọ́ anábì musa dákun ọlọ́run bá ní sẹ́gbẹ́ ọ̀sọ́ pé ọ̀rẹ́ rí mi ò lè rí mi nílé ayé ń bí kò sẹ́ni tí rí ọlọ́run Allah ọlọ́wọ́n bá wa yẹta hadal bashari yẹta kula ha gbogbo ẹ̀dá ọlọ́run ti bẹ̀rẹ̀ ayé ọlọ́wọ́n bá aláà ó challenge wọn ọlọ́run challenge gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run challenge àwọn àlùjànnú ọlọ́wọ́n bá aláà ó challenge gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn oṣó gbogbo àwọn pastors gbogbo àwọn àfà gbogbo àwọn nákàlí gbogbo àwọn kátàlí gbogbo àwọn màláíkà gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátá tó wà lérílẹ̀ ayé ọlọ́run challenge wọn ìpè ìdó òun ṣe ẹmẹ́ nìkan tó lè ṣe wà ládìgbà tó sì ti sọ bẹ́ẹ̀ ẹnìkankan ààrẹ nìkankan tó lè ṣiṣẹ́ ọlọ́run annahu wa rabbu wala rabba siwa ọlọ́run bá aláàní èmi ní tọ́jú yín èmi ní pèsè fún yín torí mi mọ̀ dá yín àtẹ̀yìn àti ń tẹ̀ ń jẹ èmi mọ̀ dá gbogbo ẹ̀ àtẹ̀yìn àti ń tẹ̀ ń lò èmi mọ̀ gbogbo ẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn orin tó lọ́wọ́ yín èmi ọlọ́run bá mọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́run bá ní Allah ọlọ́run bá ní ọba Allah alladhi khalaqakum òun ló dá gbogbo yín ọyọ ẹmẹ́nìkan wá ẹmẹ́nìkan wá tó lè dá kankan ẹ́ ọlọ́wọ́n bá ní innal ladhina tad'una min dunillah ẹ́ gbogbo àwọn táyì pé tí èso ọlọ́run lan yakhluqu dhubaba ọlọ́wọ́n bá ní wọn lè dá yìí sí wọn lè dá yìí sí ẹ̀sìnsìn ọlọ́wọ́n bá ní Allah alladhi khalaqakum Allah ló dá gbogbo yín fún màrúsàkọ́kún owó ní sì ń fún yín láti sìkítẹ̀ ná ilé rẹ̀ ọlọ́run lọ́kọ̀ ọlọ́run Allah ló fún mọ́tò ọlọ́run ló fún ọlọ́mọ ọlọ́run ló fún alálàáfíà torí gbogbo àwọn nǹkan jákujàku tó rè pé abẹ́ rẹ̀ ló ti rí tí ó ní irọ́ ni Allah ni o ló sàkọ́kùn òun ló fún yín ní gbogbo tẹ ní lọ́wọ́ fún mayumi ìtukùn Allah náà ni ó padà pa gbogbo yín lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò ní kú aláàni ó sì pa tó mọ yóò yí kó ọlọ́run lọ́wọ́ ti gbẹ̀yìn dìde lẹ́yìn ìgbà tí ẹ ti kẹ fún ọlọ́run wá ka àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe mẹ́rin ọwá ka kalẹ̀ òun lòun dá yín òun lòun fún yín lárìsìkì òun lòun ọ̀pá yín òun lòun ó gbẹ̀yìn dìde ọwá ní hali min shurakaikum man yaf'alu min dhalikum min shay ọlọ́run ẹ wá mú kankan wá nínú àwọn wọ́n ní wọ́n bọ̀ Ṣàngó lẹ̀ wọ́n ní wọ́n ṣe orò nílùú yìí wọ́n ní wọ́n ṣe egungun nílùú yìí ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sin Ọ̀ṣun tẹ́ ń sin egungun tẹ́ ń sọ̀rọ̀ ẹ pé egungun àtọ̀rọ̀ jáde challenge ni kọ́ wá dé ṣinṣin ẹ pé Ọ̀ṣun ẹni kọ́ wá dá labalábá kọ́dà wá dá kankan kọ́dà ẹni kọ́ wá dá kankan gbogbo àwọn ẹlẹ́gbẹ́ awo pátá tọ́jẹ́ pé wọ́n ń ṣẹgbẹ́ awo nílẹ̀ yìí àbí mòmí ẹni gbogbo wọn kápọ̀ kan wá dá esinsin so ti mọ̀ bọ́lá òṣèlú báyìí ah mọ̀ wọ̀ náà o ọba tó dá ọ yẹn lọ́ba tó mọ̀ sí ọlọ́wọ́n bá aláàtú ń tẹ̀síwájú ọlọ́wọ́n bá ní ọyẹ mẹ́nìkan wá nínú àwọn kankan tẹ̀sí kó alimi ṣuraka ikun ni àwọn ṣíríkù ṣíríkù yín àwọn ojúbọ yín ẹ lójúbọ sí ẹni kó jùbọ yẹn kó pòfáìdì èkúté tàtẹ́wá pé ọmọ ọlọ́run ní ṣe gbogbo nǹkan ọlọ́run ti kọ́ńtí ó ṣe fún yín nígbà tó ti dá yín àsìkò tó kọ náà àsìkò náà ní nǹkan náà bà yín lọ́wọ́ tọ́ba á jẹ́ pé àsìkò yẹn lọ́lẹ̀ bọ́ ìdí wọ́n pè lọ́lọ́run àṣẹ ọlọ́run ọba aláà ti ṣe kó tó dá ọ tó jọ́ náà ní ó fún ọ ọwọ́ ajé tó jọ́ yẹn lọ́lẹ̀ bọ́ ntọ́ ọbọ ntọ́ ọbọ kọ́ ọlọ́run ti kọ́ tọ́lọ́run ọba kọ́ òun ní nǹkan kan dì mú torí ntọ́ mọ̀ yẹ kò lè ṣe kankan fún ọ tọ́ba jẹ́ pé arísìkí jama àlìjànú ní bá fún yàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilẹ̀ Yorùbá kò ní sólóṣì nù wa ibi abó oògùn dé oògùn oògùn owó oògùn owó kí ló wá dé tí ẹ̀yin ò ní lẹ́tọ̀jọ́ yìí tẹ̀sí ń ṣe nígbà tí aláwò fún yín aláàní fún yàn ní gbogbo nǹkan ọlọ́ọ̀bà aláàní ẹ mú kankan wá ìjàpá ni o ọ̀gá ni o ẹ̀dá mú kankan wá nínú tí èmi ọlọ́run dá ẹni kọ́ wá dọ̀sá kọ yín kọ́ wá fún yín ní nǹkan kan ọlọ́run ò ní fún yín. ọlọ́run bá aláwọ̀ challenge gbogbo ayé àti gbogbo àwọn olóòṣà àtòṣà tí wọ́n bọ̀ yorùbá lásán ni ọlọ́run bá aláà ní ẹwà mẹ́nìkan wá tó lè pa yín tí ìbá ti sàn láti pa yín ọlọ́run ní ẹmẹ́nìkan wá tó lè jí òkú tèmi ọlọ́run bá ti sàn láti jí ọlọ́run bá subhanallah ọlọ́run bá ní bẹ́ẹ̀ báyìí wa ta'ala amma yushrikun mo tóbi kọjá kẹfà fẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ mi ipe ó lè dá nǹkan kan àbí ó lè tún yín dá mo tóbi kọjá kẹfà sògùn owó pé ìjàgbá àtọ̀gà àbí eré èèyàn ó lè sọ yín dolówó mo tóbi kọjá kẹfà bẹ̀rù pé nìkan ní ọ̀pá yín mo sì tóbi kẹgbà pé nìkan tún lè jí yàtọ̀ sí mi ọlọ́run gbogbo àwọn iṣẹ́ yìí ọlọ́run challenge gbogbo àwọn olóṣà lófin ní wa ta'ala amma yushrikun ọlọ́run bá ní mo tóbi kọjá gbogbo àwọn nǹkan tẹ́ẹ̀ fi ń sakẹgbẹ́ mi tọ́jẹ́ pé ní ọlọ́run mo dá wọn mo ti kápá wọn ìdarí gbogbo tí ń bẹ́lẹ̀ ayé òṣèlú lọ́wọ́ wọn ọwọ́ mi ló ṣe kíni iná lọ́wọ́ bí wọ́n bá ti gbọ́ àyà yìí báyìí suratu ar-Rum àyà fọ́tì lọ́lọ́ lè dágbére fún gbogbo òòsà àjọbọ èyí tá àjọ ń bọ́ lù àti àdábọ òun náà ni àwọn oògùn tí kálukú dì sínú ilé ọlọ́run ó ń dìkílẹ̀ pé kò sí nǹkan lọ́wọ́ wọn ìgbé kọ́mọ̀ tó mi dáná ni wala tá n bá káàkiri ẹ ayé má yí kádà ara mi dá kíní kan kọ́mọ̀ pa mi àbí. ọlọ́wọ́ bá aláwo ní èmi tí mo dá yín láàlẹ́ ń fún yín èmi náà nípa yín èmi náà ní sí ìṣekíní èmi ní ọ̀padà jì yín. mo ní huwa Allah tààlà ń pèrè ọlọ́run huwa allazi khalaqa kulla shay bila istithna ọba yìí ló dá gbogbo nǹkan o ọba tó dá gbogbo nǹkan yẹn náà ló yẹ ká máa sìn àwa àti ń tà ń sẹ́rí ojúbọ yẹn pé kò gbọ́dọ̀ mọ́ sí subhanallah ìfọlọ́ wọ́n mi ṣe ilá ayò sọ́bì àbíhámdì yìí wà lákín látàkọ̀ ọ̀hún náà tẹ̀sí bí àhùn gbogbo dọ́lọ̀ndà igi ewé ewé ń bẹ ògùn wà tó yẹn àti ewé àtògùn pé wọ́n gbọ́dọ̀ mọ́ júbà fọlọ́ wọn ò lè yí nǹkan kan padà nínú tọ́lọ́mọba aláwọ̀ bá yí padà wọn ò sì lè fún yàn ní nǹkan kan nínú tọ́lọ́mọba aláwọ̀ bá fún yàn ọlọ́wọ́ bá ní òun lòun dá gbogbo nǹkan ó ní hádà khalqullah ọlọ́wọ́ bá ní gbogbo tí yọ wà lẹ́yìn èmi mọ́ dá fáàrú ní máza khalaqalladhina min dunihi gbogbo àwọn nǹkan tẹ́ ń gbágbára fún tẹ́ gbà ní ọlọ́run ọlọ́run bá ní ẹ fi hàn mí àrúnì ẹ fi hàn mí ní tí wọ́n dá ẹ̀kan pẹ̀sẹ́ǹtì tí wọ́n dá tí èsì pọ́lọ́run lọ́dà bá lè zọ́ ọ́ mú náà fi tọ́lá lè mú bí ọlọ́run ní àwọn abòrìṣà ah wọ́n mọ̀ sọnù ìsọnù wọn ó kílẹ̀ àgà kọlọmọdé àsọnù ṣọ́tù lukumanu ayẹlẹ́ kọkànlá ọlọ́run bá ní iná lẹ́tí náà tẹ̀dẹ̀ ọ̀nà mìíràn nílá láyé àkàlókò zubaba wà láwùí jẹ́ màáwúlá ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́ ń pè ẹ̀yin ayé ẹ̀yin àgbà ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí ẹ̀yin ṣéhù ẹ̀yin màláìkà ẹ̀yin jìbìrìl mẹ́káìl ẹ̀yin àgbà ọlọ́run bá ní gbogbo tẹ́ ń pè pátá wọn ò lè dé sísìn kí gbogbo wọn kan parapọ̀ gbogbo àwọn àjẹ́ àtòsó tá a máa ń képe tábà ní sọ̀rọ̀ yẹn àwọn àgbà àtàwọn ṣéwù àti gbogbo àwọn màláíkà yẹn ọlọ́run ní gbogbo wọn kan kọ ara pọ̀ ọlọ́run kan wá ara wọn lọ́wọ́ kan ṣiṣẹ́ papọ̀ kan pòròdúsù ìsinsin ọlọ́run bá ní wọn tó bẹ́ẹ̀ tí wọ́n lè ṣe lè dọ́jà ma wọ́n lè ṣe ẹ̀hẹ̀ tí wọ́n wá dé tọ́já pé ọwọ́ mú ọlọ́run bá fífú yẹ azọmọtòlá wọ́n lọ́wọ́ bá aláàdá gbogbo nǹkan gbogbo tó lọ́wọ́ bá dá ọmọ gbogbo ẹ̀ ó sì mọ̀bí tí wọ́n wà gbogbo ìyẹ̀pẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́ ọba kò sí ẹyọ kan báyìí tó sápamọ́ fọlọ́wọ́ ọba ìyẹ̀pẹ̀ ilẹ̀ yìí nìkan jẹ̀mọ́ tí wọ́n ní kéèyàn máa ka èyí lè ká bí àwọ̀ yìí tó ń tì jáde láyé gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà ní ayé gbogbo ìyẹ̀pẹ̀ tó wà ń bẹ ọlọ́mọ iná bàrẹ̀ ọ̀rọ̀ kọjá tí ilé ọjọ́ mọ́ tálọ́wọ́ ń fọlọ́wọ́ bá wí gbogbo ẹranko tó wà ní ayé pátá ọlọ́ọ̀ni mọ̀ nípa gbogbo ẹ̀ ó mọ̀ wọn kan ẹranko tí mo iye nọ́mbà báyìí nọ́mbà kù lẹ́yìn tírí lẹ́yìn jẹ̀mọ́ gbogbo àwọn kòkòrò tọ́lọ̀ ń dá ọlọ́mọye gbogbo wọn gbogbo èèyàn tọ́lọ̀ ń dá ọlọ́mọye gbogbo wọn gbogbo àwọn màláíkà tọ́lọ̀ ń dá ọlọ́mọye gbogbo wọn gbogbo àlùjànnú tọ́lọ̀ ń dá ọlọ́mọye gbogbo wọn ọlọ́wọ́n bá ní àti èyí tí ń bẹ ní eré ilẹ̀ àti èyí tí ń bẹ nínú ilẹ̀ ìlà àti rahman adida gbogbo wọn pátápátá wọn gbọ́dọ̀ mọ́ jẹ ẹrú fún rahman ẹrú rahman ní gbogbo wọn kò sọ́lọ́ wọn bá nínú wọn wọn ò sì lè ṣe tọ́lọ̀ ń ṣe lakọ̀dí ahsahum wa addahum adda ọlọ́wọ́n bá ní òun ọlọ́run òun ti kàyé wọn lọ́kọ̀ọ̀kan addahum adada adàbí wọn ọlọ́wọ́n bá ní mọ́mọ́ gbogbo ẹ̀ wa kulluhum àti yawmal qiyamati farida gbogbo ẹ̀ pátápátá ní ọ̀wà bá mi jọ́lì kíyàmà tí kankan ò ní mẹ́ ó sì tún ọyá wa sọ tá a lè ròyìn pẹ̀lú tá a fi ròyìn ọlọ́run bá mọ́ni huwallah tààlà ń pè lọ́lọ́run ọba yìí tóbi débi pé àga rẹ̀ àga ọlọ́run ọ̀fẹ́ ju àtìlẹ̀ lọ ọlọ́run ọba ni ọlọ́wọ́n bá ní àga rẹ̀ wọ́n fẹ́ ju sánmà tilẹ̀ lọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wala yauduhu ibduhuma wala yauduhu ibduhuma wa huwa al-aliyyul azim ọlọ́wọ́n bá ní la yu'jizuhu ibduhuma sánmà tilẹ̀ àti dọ́wọ́ ń bẹ̀ ọlọ́wọ́n bá ní wọn káwọn lágara láti sọ wọn òun lòun protect wọn òun lòun sọ wọn òun lòun sọ wọn tí nǹkan kan ò fi ṣe wọn òun tóbi gan òun ga òun sì tóbi agbára òun ká gbogbo ẹ̀ kò sẹ́nìkan tó lè fi nǹkan kan ṣe tóun dá látara pé òun sọ gbogbo ẹ̀ bó ṣe wá tóbi tó tọkọ̀ tó yẹ kò ní ńlá láti sọ torí òun ju sámà àtìlẹ̀ lọ ọlọ́run ọba àlá wọn ní tá a bá ju sámà àtìlẹ̀ tá a bá ju sínú àga ọlọ́run wọn ní yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ṣe kí ni jama bí ìgbà tí a ju òka sínú kíni nínú agidugbo tá a bá ju sọ́mà tilẹ̀ sínú àga ọlọ́run wọ́n tá a bá wá ju àga ọlọ́run sínú alálàṣẹ ọlọ́run bí ìgbà tá a ju òka sínú agidugbo ni. arrahman ọba rahman alal arisi stawa ọlọ́run lóhun bẹ lókè alárasì ọlọ́run ju alárasì lọ bóòlù ọlọ́run wá tó ọwá ń fi ànábì Ìsá òfin wí ọlọ́run tí wọ́n pè ní Jésù ọwọ́ náà lọ́rùn ọwá gbàgbọ́ wípé ẹnìkan bẹ́ẹ̀ tá a lè máa sìn ọwá singi ọwá sinrin ọwá sin omi ah! ó kí wọ́n náà mọ̀ pé ah, ó yẹ kó náà nítorí tọ́lọ́mọba aláàbá gba ọmọ oníjà nígbà tó bá ti tóbi ọlọ́run yá àsàràtà òfòrè máa farrattu fi dambillah àwọn àlùfáà wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn níjọ́ àlìkè àmọ̀ ni wọ́n tó mọ títóbi ọlọ́ ha bó ṣe tó lé yá àsàràtà yẹ ní òfò ti ṣeun ma farattu fi jambillah gbogbo tó ń ṣe síwájú ọlọ́run bá yọ̀ọ̀dá òun sì gbà nílé ayé fẹ́ nìkan ó tún lè tún yàtá àti gbogbo àwọn nǹkan yìí ẹ̀dá ni wọ́n lè dáyà òun gbà gbogbo ilé aláwo lòun lọ lòun lọ lè gbógun owó wọ́n gbé fún un kó wọn máa wẹ̀ ẹ́ kó wọn máa rí mọ́lẹ̀ àṣẹ ọlọ́run ní razak èèyàn padà mọ̀ pé ha àṣẹ ayé kí pààyàn àtọ́lọ́ ní pààyàn àtọ́lọ́ wọn lè jí wa gbogbo oríkèéríkèé ara rẹ gbogbo ẹ̀ ní ó pè pérépéré tí nǹkan kan ò ní yẹ ń bẹ̀ ọlọ́run gbé òdìdẹ tó pé bí wọ́n bu yẹ̀pẹ̀ sàárè rẹ̀ tí wọ́n fi kọ́lé gbogbo ó pè padà ọ̀nà òrùwájú ọlọ́run ìgbà náà lọ́wọ́ àmọ́ àzọmọ́tàlá ti tóbi ọlọ́run ọba wa ẹni máa yá mi nínú ẹ̀sìn wa Allah mọ̀nà wọ́n Allah bá láńpẹ́ ní Allah kulla yawmin huwa fi sha'n dojoojúmọ́ ní ṣiṣẹ́ ní dára la ta'khudhu sinatun wala nawm kìí sùn kìí sì tó gbé kìí sùn kìí tó gbé kí ni wọ́n ń ṣe àwa ẹ̀dá là máa ń sùn àwa là máa ń tó gbé tábà sì ti sùn àmọ́ ti ń lọ mọ́ tábà ti tó gbé tọwọ́ wọ́ bọ́lẹ̀ wọn ní tọ́ mi bá sùn tọwọ́ rẹ̀ á ṣe kí ni àbọ̀ṣẹlẹ̀ àgbàlagbà ń gbọ́jà máa nínú àwọn àròyìn ọlọ́run náà ni pé látà àkótóhù sínú tún wọ̀là náà ọba yìí sùn kìí ṣe kí ni kìí ṣe tó gbé mọ́ ṣàbòsí fún yàn o tó ọba gbá àyàn tó ṣàbòsí fún yàn tó ń tó ń bá dìde lóru ni ọba tí ó pè ọba tí èsùn ni o bí wọ́n ti ń sọ báyìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run mọ̀ ní kọ́ máa rí bẹ́ẹ̀ ọlọ́run aláwọ̀ ìyá ara rẹ̀ ó ní Allah ọlọ́run bá ní ọba Allah la ilaha illa hu ọlọ́run ní kò ṣe ẹlòmíì tẹ́lẹ̀ sìn lódodo lẹ́yìn òun nìkan alhayu ọba aláyé ní alhayi òun nìkan ní alhayi alikọyúmọ̀ ọba tí ó fara pè kankan ọdádúró fún rẹ̀ kọ́ọ̀mà yẹ̀kúmù àbí alikọyúmọ̀ ọba tó dádúró tí ó fara pè kankan gbogbo tó kù lẹ́yìn ọlọ́run wọ́n fara pè ọlọ́run sí òtí mọ́tí tó bí ọlọ́run báyìí látà àkọ́tọ̀ òsínà tó wọlé ànáwó ọlọ́run ọba ní kò tó gbé kèésì sùn lahu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ nínú sámà gbogbo tí ń bẹ nínú ilẹ̀ òun nìkan ló ní kí là ń gbọ́ yín níbi àyà yìí òun náà pé ká wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan nínú tá à ń retí nínú sámà àbí tá à ń retí nínú ilẹ̀ àbí tí à ń retí lọ́wọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba wa mi nínú ẹ̀sìn wa àtọ́ yìí yìí máa fún àwọn ẹrú rẹ̀ ní tí wọ́n bá fẹ́ wà látàn fẹ́ abẹ̀dà gbogbo tọ́lọ̀ ọba àlá fún àwọn ọkọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kì tán wọ́n tó ń béèrè ọmọ tètè dájú kọ àlá àlá Zakariya náà dájú kọ ọ̀padà bímọ anabi Ibrahim ọ̀dàgbà ọ̀dàrúgbó ọ̀padà bímọ nígbà tí ò fi àlá alẹ̀ yìí ó ní gbogbo fẹ́ lọ́dọ̀ sọ́dọ̀ rẹ̀ káde máa lọ́wọ́ ẹ̀ Yunus ọwọ́ n'omi ejagbe mi níbo pe Allah la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ẹja padà kọ́ jáde ọ jáde padà nínú omi wa sallam nígbà tó dúró ti Allah àwọn ọ̀tá lè kó maka ọ darí padà maka náà àti maka àti Madina ọlọ́run wá jogún mi nínú ẹ̀sìn wa gbogbo níta lọ́dọ̀ ara ń tí Allah fi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ ni pé òun ló ní gbogbo ń táwọn wá lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun nìkan ló lè fún wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú hadith al-Qudusi ọlọ́run bá ní law anna awwalakum wa akhirakum ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n síwájú yín gbogbo àwọn tí wọ́n ti lọ wa akhirakum àti gbogbo àwọn tí wọ́n ń bọ̀ àtẹ̀yìn náà wa insakum wa jinnakum àtàwọn àlìjẹ̀nú àtàpapọ̀ gbogbo àwọn ọmọ èèyàn àlìjànú pọ̀ gan o kọ́ọ̀mù fi sa'idin wahidi gbogbo yín ẹ wá dúró lérí òkè kan gbogbo yín pátá ẹ lè kóra jọ sérí òkè kan wàsáàlú ni ọlọ́ni gbogbo wọn ní wọ́n ti pọ̀ tó yẹn kálukú wá ń béèrè nǹkan tán fẹ́ tí ó sì jọra wọn tí kálukú wá ń béèrè nǹkan lọ́wọ́ wọn ọlọ́run fa a'taytu kulla insani mas'alata ọlọ́run ọba ní gbogbo yín pátá gbogbo ọmọ èèyàn pátá àtàlìjẹ̀nú gbogbo yín ní fún ní tẹ̀ ń wá máa nà kọ́ sọ̀ dáadíkà mímọ́ ń di ṣe á kò sí tó dínkù nínú ọlá mi kò sí tó dínkù nínú ọlá mi illa kama yanqusu al-makhyatu idha udkhila al-bahra àfi ẹ́ tíntín báyìí tá a lè fi wé omi tó kán lẹ́nu abẹ́rẹ́ tá a kì bodò tába kí abẹ́rẹ́ bodò odò ńlá ẹ rí i pé tẹ́bá ti mú jáde omi kan kàn olódodo lọ́lọ́run ọlọ́run sọ pé kò dínkù ọlọ́run bá láàmì in tó dínkù ó ní dèdè omi tó kán lẹ́nu abẹ́rẹ́ tába ti bodò gbogbo odò yẹn òun náà ní orí èmi ọlọ́run ọba àbùbùtán ní ẹ̀ẹ́dẹ́gbàtàn kí ló wá dé tọ̀nà lè bi ayé pé kọ́sánú rẹ̀ ó lè ṣe ẹ̀bẹ̀ àgbà sáwọn àgbà ní wọ́n bá ní lọ́wọ́ ní ṣé àwọn náà àwọn náà bá ti sunkún ìbá ti rẹ̀ wọ́n àwọn ọmọ tí wọ́n náà ń bẹ́ńlẹ̀ tí wọ́n ti jẹ́ yẹn ẹ máa fi ẹ̀kọ́ tán náà fúnra yín o àwọn ọmọ èṣù wà ni wọ́n ń pè lágbà náà ń pè lájẹ náà ń pè lóṣó gbogbo wọn pátá wà máa hun bèbà rí náà bíi ilá bíi ìdìnnìlà wọn ò lè ṣe kankan o àbí tọ́lọ̀ máa ṣe tọ́lá ti ṣe o. kátó wá pé ọ̀hún ọlọ́lẹ̀ mú ejò ọlọ́lẹ̀ mú ewúrẹ́ ọlọ́lẹ̀ mú àdàbà ọlọ́lẹ̀ mú pẹ́pẹ́yẹ ọwọ́n gbé káàkiri oní ọ̀fẹ́ kò sí nǹkan kan fún ọ nínú nǹkan tó yẹ kọ́ ọmọ bíi lọ́wọ́ ọlọ́run àdúrà nìkan lọ́mọ sí i sórí gbogbo àwọn dábà tó gbọdọ̀ yẹn tó ń gbó tó ń gún eré èèyàn yẹn ó lè ní nǹkan kan bẹ́ẹ̀ irọ́ gbogbo ẹ̀ Allah nìkan lọ́ba òdodo ẹ̀yọ́ màá yá Allah bísí mi yí tó sì tajà bùtà máa dárúkọ ọlọ́run nìkan ipe Allah Allah bismillah bismillah bismillah gbogbo ń tọ́ wálé ayé pẹ̀lú bismillah ọlọ́run sì fọ́ ọlọ́run mọ́sàá ìsàánú mi pẹ̀lú bìtàn lórí ọlá bismillah ọlọ́run sì fi lé lọ torí pé o ti dárúkọ Allah sọba ọlọ́run ọba ìyàwó mi tọrọ bí bismillah yóò sì máa bí pẹ̀lú rọrùn àṣùbọ̀ ti sọ pé súnmọ̀ sàbílá yẹ̀sára òun lòun ńlá bí tọ́mọ ń gbà jáde òun lòun sírọ̀n tó fi jáde bisimilahi lẹ́bi láyé dúró masin iṣẹ́ tẹ̀lé àrùbí wàlá àbí sàmà ọwọ́ sẹ́nu ọ̀nà àlìmù ọlọ́run bá ní gbogbo ẹni tí bá ti ń dárúkọ mi kò ní rí nira sọ́mọ̀ lọ́wà ni o ilẹ̀ lọ́wà ni o abẹ́lẹ̀ ni o kò ní rí nira bí nira bá ti pọ̀jù kí lànà bí ká máa ṣe bára bá ti ní wá síbi kan ta wá ti ro wá kí ni Muhammad ká máa ṣe oníkagbọ́wọ́ lẹ́bẹ̀ẹ́ kí lọ́ ní ká wí oníkaní lẹ́ẹ̀mẹ́ta bísímìlá bísímìlá bísímìlá a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajiri wa wùhàdìrù irúfẹ́ aláwọ̀sọ àti agbára yìí tó borí gbogbo agbára kọ́ sọ mi níbi aburú tí ń dàmí láàmú tí ń nímí láì àdébì ní àfikọ́ làwọn ọba aláwọ̀ mú ìrora náà kù fún ọwọ́ fi àlàálẹ̀ ọlọ́lẹ̀ sógun ọfà láàlẹ̀ oníwẹ̀gbẹ́ awo ọfà láàlẹ̀ oníbọ̀dìsà ọfà láàlẹ̀ ọlọ́chọ́ọ̀chì ọba mọ̀ pé èsùn ni wọ́n sì ń sọ́ọ̀sì ni àbí wọ́n gbọ́n tí wọ́n sọ jáde lẹ́nu ni lórúkọ kí làwọn sọ jàmá ṣé lórúkọ Allah ni wọ́n sọ lórúkọ kí ni lórúkọ Jésù ẹni wọ́n ti lórúkọ ẹ̀dá ọlọ́wọ́ ọba onítọ̀hún ó ti di kèfèrí laqad wọ́n ọlọ́run ní wọ́n ní huwa Allah tàlà ń pè ní Allah huwa al-amiru òun làláṣẹ pírẹsidẹ́ǹtì gbogbo àwọn gọ́fúnà gbogbo àwọn chairman local government àwọn ọba baálẹ̀ aláǹkúwa mọ́gàjì mùdírù ustaazi máwùn pásítọ̀ òun ìsàlásẹ̀ al-amiru huwa Allah ọlọ́run nìkan ní máa ń pàṣẹ yọ pàṣẹ ní sánmà yọ pàṣẹ lérí ilẹ̀ àṣẹ tó bá ti pa ní sánmà ni ọmọ sẹ́ ń sánmà àṣẹ tó bá ti palẹ̀ ní sánmà òun ni wọ́n máa ṣẹlẹ̀ ní eré ilẹ̀ torí lókè sánmà kejì lọ́wọ́ ayinala ìgbòlò ọlọ́run wa jama lókè sánmà keje lókè sánmà keje àmọ́ àmì tó máa ayé mọ́nà alẹ́ sàmà lókè sánmà keje lọ́wọ́ níbẹ̀ ni wọ́n ti ń darí gbogbo nǹkan ọlọ́run bá aláàyè ọwọ́ ló sọ ní ọ̀rọ̀ kọ́ alìkẹ́rì ìfúkẹ́ máa tàn ra wa ká má dara wa láàmú. Eh, la tata'ib nafsaka wa la tatawakkal ala ghayri Allah mọ́gbàrá lè kà mí èyí tó fi kọ́yìn lọ́lẹ̀ yọ ọdọ́bá ti délé gbogbo ìtọ́ rí mọ́lẹ̀ lọ́lẹ̀ wù gbogbo tó gbogbo nǹkan nínú rẹ nínú àpò rẹ nínú ọrùn rẹ lọ́lẹ̀ yọ dànù gbogbo fẹ́ ó ṣe àwọn jàǹkáwọ̀ àpàǹtí tó ń kó káyẹn ẹnìkan ẹnìkan ẹnìkan ní àṣẹ tóun bá pa ní ọ̀sẹ̀ kìí ṣe èyí tí wọ́n so tí ọba dá olójú nírọ̀lẹ́ ìjọ dá olójú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala jalla jalaluhu ó ní ala lahul khalqu wal ọlọ́ọ̀bá ní èmi gbogbo nǹkan àṣẹ àlẹ́ ọlọ́ọ̀bá ní làwọn ọlọ́ọ̀bá òun máa lọ ó sì máa lọ máa bọ ọmọ bọ máa wọlé ọmọ wọlé máa jáde ọjàde àṣẹ ọlọ́run ní kọ̀ọ̀tún gbogbo ti bẹ láyé bá a ṣe jòkó ẹni tí ò wá lè ní ni ò ẹni tó wá òun náà ọba aláàlọ́pàṣẹ kọ́ máa gbogbo kádàrà pátá lórí kádàrà wa bó ṣe rí yẹn rí nìyẹn bó ṣe dà yẹn dà nìyẹn wọ́kọ̀ ṣe rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ẹni ń dúpẹ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ẹni tí ń sunkún tí ń ṣe sùúrù ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run wọn ní tabarakallahu rabbul alamin ah, ọlọ́run náà ah, títóbi fọba tí ń darí gbogbo ayé ọba tó dé ọwọ́ rẹ̀ làṣẹ́wà sọ́tù làárọ̀ fàáyà 54 oníbà ìdá àkọ́dọ̀ àmọ̀ra onídọ̀n bá ti pàṣẹ lókè sọ́mà ipé kí nǹkan máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ fàyín nàmà yẹkúlù làwùkún fàyẹkún wọn bá ti fẹ́ nǹkan kan máa ṣẹlẹ̀ òun kàn ní kún yóò sì máa fàyà kún ẹni tó ní kún fàyà kún lọ́wọ́ ọwọ́ pàtì ọ̀wá ń sí ẹ̀bẹ̀ àgbà ẹni tó ní kó fàyàkùn lọ pàtì ọwọ́ tíráfù lọ lè yíbò ilẹ̀ bàrùbá òun tíráfù lọ ilẹ̀ tápà wọ́n ní bàbá kan bẹ ní kútọ́nú wọ́n ní bàbá kan bẹ ní lòmẹ̀ wọ́n láàfà kan bẹ ńlọrin ọwọ́ gbéra aláàtúnṣúmọ̀ ọdún kásán ọrùn lọ ọ̀dánù akarabu ilé yìí mẹ́ni habulili wọ̀rí ọwọ́ fẹ́ aláàlẹ̀ ọmọlọ́mì lọ́wọ́ ọmọlọ́wọ́ ìbí sì máa sọ fún gbogbo àwọn tí máa rìn ká ipe máa jágbó lọ ibi ọba wù ọkọ lọ ibi ọba wù ọ ìlú tọba wù ọkọ tọrùn bọ tọlọ ní ọ̀sẹ̀ lọlẹ mú bẹ́ẹ̀ ó ní tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀ ewé kí ọ pàṣẹ egbò kí ọ pàṣẹ ẹranko ò ní pàṣẹ èèyàn ò sì ní pàṣẹ màláìkọ lẹ́nu ń bẹ àwọn sí wọ lẹ́nu ń bẹ àwọn àfa ò ń bẹ ọgbọdẹ àfa bá lẹ́nu ń bẹ ni ọyẹ kọlọ tiẹ̀ ní òtítù tán ẹni tí pàṣẹ fàyín nàmọ yàkúlò làwọn kó fàyàkùn ọlọ́run nìkan náà ni algafir sọ́tù gafir aya 68 allah lọ́lẹ̀ mọ̀ pé ọlọ́run ọba amọ̀dá bí kìtà bá ti maqadir kulli shay kádàrà rẹ̀ ọlọ́run ọba aláàtí kọ́ sínú láwọ̀lì mahfuz sí láwọ̀lì mahfuz ni wàhálà ńlá ni wọ́n yàtọ̀ sí wàhálà onírin wàhálà tá a fi hàn tún yẹn o <laughs> wàhálà ilé yìí ọ̀fẹ́ gan bó ṣe rí ọlọ́run nìkan eh, eh, ọlọ́run ní gbogbo ẹ̀ kí kálàmọ́ máa kọ gbogbo ìrìn àjò rẹ àti ìṣẹ̀mí rẹ ìtọ́ jẹ ìtọ́ jẹ ìtọ́ dà ìgbà tó dáyé ìgbà tó kú ò ìtọ́ ní ìtọ́ ní ní ìtọ́ lè tọ́ bá ìtọ́ lè tò ní bá. ọlọ́run bá aláyọ̀kọ̀ gbogbo ẹ̀ síbẹ̀ ọlọ́run ni wàá ń dàwọ́ mọ́ fáwọn àti wọ́n lọ́wọ́ ìbí ọlọ́run bá aláà ó tóbi púpọ̀ ó ní gbogbo tọ́pọ̀ amátẹ́ ń tọ́jú bọ̀ yẹn láyé alámúhà ìlàhù kò sẹ́ni tọ́mọ̀ àfọlọ́ òun wá kádà aláàrẹ káàkiri òun lè wọṣẹ́ òun lè wo yẹ̀pẹ̀ òun lè tẹ̀fá òun lè dáfá ó sì ní mùsùlùmí ni ọ́ ọlọ́run bá ní gbọ́ wà ń dáhù màfà tí ò lọ́gọ́ ibẹ̀ ọlọ́run bá ní gbogbo tọ́pọ̀ amọ́ nínú sẹ̀mí yín láyé alámúhà ìlàhù kò sẹ́ni tọ́mọ̀ lẹ́yìn àlá sọ̀rọ̀ ọ̀kan ń jà níbi òní eh, ó ní mílẹ̀ àkàlákínákún ó ní nínú yẹ̀pẹ̀ láti dá yín ó ní nínú yẹ̀pẹ̀ náà láti máa sọ tí ó ṣẹlẹ̀ sí yín ọ̀daràn ni ọ̀daràn ni gbogbo tó bá ti yapa alukoran ó di yé ẹ má tẹ́tí gbọ́ ní wá ó jìbìtì ni ẹni náà rẹ̀ kọ́sọ́ tí ó kó ọlọ́wọ́ bá ní wá ìdáwò mafáàtì olóògbé ibi láyá alámúhá ìláhù ọlọ́wọ́ bá ní gbogbo tó pamọ́ nínú sẹ̀mí yín kò sẹ́ni tó mà lẹ́yìn àlá wàyà alámù ma fílbárì wàlìbáhàrì òun nìkan lòun ma gbogbo tó wà nínú ọ̀dàn ọ̀dàn náà ní eré ilẹ̀ àwọn pápá eré ilẹ̀ àti inú igbó àtàrin ìlú ọlọ́ni gbogbo wà máa tasqutu min waraqa ọlọ́run ní ewé kan ò ní jábọ́lẹ̀ ní India America, lọ́sírẹ́líà ní Nàìjíríà ní gbogbo ayé illa ya'lamuha àbíkọ́lọ́ ọmọ gbà tó jábọ́lẹ̀ sọ́ba yẹn ní sẹ́gbẹ́ àwọn òsàtẹ́sìn ọlọ́run bá láàrin àbíkọ́ wọn ọmọ gbogbo ewé tó ọlọ́run yóò yí eyín wípé òun dùn yín lọ ní sọyẹ ah, ibo òun ìṣẹ́gbẹ́ yín òun ìdí ìṣẹ́gbẹ́ gbogbo àwọn kan tẹ́ ń fi ṣẹ́gbẹ́ òun pé ó lè ṣe bí òun máa ń ṣe ẹ má bọ̀dù sàmá ẹ má tẹ̀lé ìṣùmọ́ ọlọ́run bá ní wọ́n máa tẹ́síkútú mi ń wọ́rọ̀kọ̀ illa ya'lamuha wọ́n ní habbatin fi dhulumatil ard ọlọ́run bá ní habba òun náà ní nǹkan tá a máa ń gbìn bíi àgbàdo bíi ẹ̀wà ọlọ́run ọba Allah jéró ọlọ́run ọba ní ọwọ́ wà nínú òkùnkùn nínú ilẹ̀ ọlọ́run ló mọ ibi tó há sí wà láàárọ̀ tí bí gbogbo nǹkan tó tutù tó tutù nínú àwọn igi nínú àwọn ewé ọlọ́run ìmọ̀ ọmọ yé gbogbo ẹ̀ èyí tí ó ti jábọ́ nù wà láàyà àbìsìn àwọn tó ti gbẹ́sẹ̀ ní igi ọlọ́run ìmọ̀ gbogbo ẹ̀ illa fi kitabim mubin gbogbo ẹ̀ńbẹ́lá kọ́ọ́lẹ̀ nínú láwùjọ

ó ní hàwà owó owó ìtí wákàtí láti jẹ́ ìná ìtí wákàtí láti jẹ́ ìná owó àwọn náà tó ti wá ní private jet mélòó lónìí ṣírò àwọn ìyẹn lè ń gbọ́ wá sí wọn tí wọ́n máa sọ fún wọn pé bẹ̀rù ọlọ́ọ̀lẹ́ kan kọ́ bẹ̀rù ayélujára ayélujára kàkàdà o. nígbà bí wọ́n ní ayé ò lè pa kádà rádà owó àgbo ni wọ́n lè ṣe kí ni ni wọ́n lè fà sẹ́yìn ó ní wọn ò lè pa kádà àmọ́ wọ́n lè fà sẹ́yìn bí wọ́n bá ti fà sẹ́yìn sí òtí padà gbogbo o wọn ò ní kẹ́ tẹ̀lé àfa kan kùrá àwọn ní kẹ́ tẹ̀lé nígbà nábì lọ́dún lóhun fún àjẹmọ́ ọba wa kullu shay'in tahta qahrihi la takhaf zalima la takhaf hakima la takhaf aina la takhaf sariqa la takhaf mọ́ bẹ̀rù ẹni kankan ní gbogbo ntọ́lọ̀ndá ọlọ́ọ̀nì kan ní kọ́ mọ́ bẹ̀rù torí pé gbogbo ntọ́lọ̀ndá pátá bí wọ́n ṣe tóbi tó lójú wa wọ́n ń bẹ lábẹ́ aláàdì ọlọ́ọ̀nìjẹ tẹ̀balẹ̀ wọn lérí ọlọ́wọ́n bá ní wọ́n wọlé kọ́ọ̀hìn fọ́ọ̀kọ̀ ìbáàdì ọlọ́ọ̀nì gbogbo ẹ̀rù mi pátá ọlọ́wọ́n bá ní òkè wọn mọ́ wà ọlọ́ọ̀bá aláà ètò sọ nínú alkùnrán ọlọ́ọ̀bá ni wà máa min dáàbàtín iláhù wà áàkẹ́dùn bí náà ṣe yẹ ti ha ọlọ́ọ̀bá ni gbogbo dáàbà pátá àti dáàbà ẹranko gbogbo tí wọ́n ti ń dábà alẹ́ àrùbí òhìn gbogbo tí wọ́n ti rìn lérí ilẹ̀ òun náà ń pè ní dáàbà ọlọ́run ní gbogbo dáàbà pátá àtàwọn ẹranko tí wọ́n ń sin yín sùtá àtàwọn àlejànú àtàwọn ọmọ èèyàn ọlọ́run ní gbogbo pátápátá ilà owó àhàkẹ́tò mi náà ṣùyà ti hà ọlọ́run ni mo fà aṣọ wọn lọ́wọ́ báyìí ni èmi ọlọ́run bá mú mú aṣọ wọn lọ́wọ́ aṣọ eré wọn aṣọ eré wọn ọlọ́run bá ọ̀dọ̀ aláàlọ́wà ẹni tó lọ bá ní yọ́ sàánù rẹ̀ yọ́ kàrà fàwádọ̀ rẹ̀ yóò sì sàánù rẹ̀ ẹni tó lọ bá ní yọ́ hàn ilé mọ̀ yọ́ fàwádọ̀ rẹ̀ yóò sì hàn ilé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala inna rabbi ala siratin mustaqim ẹ̀yọ́ miami ẹ̀sọ́tò Hud aya 56 al-mulku kulluhu biyadillah mọ́jì wọn tán wà gbọ́lá wà gborí aṣọ ọdẹ yẹn ọlọ́run ni ó dìmọ́ ẹnì kankan ò lè fún ní kankan nínú ọlá tó wà láyé àfọlọ́ ọlọ́run sọ fún ànábì pé kọ́ máa kí òun kọ́ máa yin òun wọ́n ní kulillahumma malikal mulki ọlọ́run ní ìwọ Muhammad máa sọ pé ìwọ bá tó ní kápá lérí ọlá tó ti lè múlíkà máa ń tàṣà wọ́n ló fẹ́ni tó bá wọ̀ nínú ọlá wọ̀tẹ̀sẹ̀ olè múlíkà mí máa ń tàṣà wọ́n ló sì gbọ́ ọlá ẹni tó bá wọ̀ wọ́n lọ́ba ti gbà nǹkan lọ́wọ́ rẹ̀ alálọ́gbà o mọ́ fọkàn torí tọ́ba ti ń sẹ́lẹ̀ ọlọ́wọ́ gba ìdẹ̀ra rẹ̀ lára ẹ̀ ọlọ́wọ́ bá ní máa yìn mí wọ́n tó àìsù máa ń tẹ̀sà ìwọ́ ló gbé ní tọ́ba wù wọ́n ní tọ́ba wù ọ́ ìwọ́ ló gbé níyì ìwọ́ ló gbé sí àyè yìí tí wọ́n máa gbá yìí wọ́n tó fi lò máa ń tẹ̀sà ẹni tọ́ba yẹpẹrẹ ìwọ́ ló yẹpẹrẹ bìyẹ ní kálù kọ́yé ìdánlọ́ni ẹ̀ ọwọ́ ìpèsè tó ń gbé sẹ́ríta mẹ́ta yẹn ọ̀yẹ́ kí lọ fẹ́ fi ṣe oníwọ̀nà dí ọ̀nbèrè oore àwọn àwọn olóògbé ìpèsè yẹn fún níta àfáwọn jẹ́là bí fún ọ tó ní kọ́mọ fi wẹ̀ kọ́mọ kòkọ́ kọ́mọ fi kòkọ́ yẹn kí lọ fẹ́ kó ṣe ọfẹ́ kó sínà oore ẹlẹ́bọ ní ọ́ ìṣẹ̀rù ọlọ́mọ anábì ní bí yẹdí kalẹ̀ kọ́ìrì ọlọ́wọ́n bá aláàlọ́sọ ayé àyíkalẹ̀ oníkà anábì ọmọ sọ bẹ́ẹ̀ anábì sì sọ bẹ́ẹ̀ lóòótọ́ innaka ala kulli shay'in qadir kọ̀ wá sí típa àwọn ọlọ́run ká ẹ̀mí rẹ̀ balẹ̀ tó bá ti wà pẹ̀lú ọlọ́run gbogbo nǹkan tó bá lé ilé ayé ẹ̀mí rẹ̀ balẹ̀ torí tó ti gbàgbọ́ pé innahu ala kulli shay'in qadir ọlọ́run lágbára láti ṣe tí ó bá sì ṣe ó níbi kan tí òjò ṣe kí ni tí òjò ṣe ọmọ gbádùn ní tó wá sí ọlọ́run ẹ̀rọ onímọ̀ ọmọ bùkátà tó ní galẹ́mì rẹ̀ kó wá máa ní ẹ̀jẹ̀ rúru ó ní níṣòro kan lé ayé kọ́ wa máa lùsù òpù pé kò lè yanjú má lọ́kùnkà tó gbà pé inna Allah ala kulli shay'in qadir ọmọ ọlọ́run ni ọba tí ó ṣínà fún ọ lásìkò tó rò ọba tí ó mú ìnira kúò fún ọ lásìkò tó fọkàn sí al-mulku kulluhu sayazul gbogbo wa pátá ta kọ́lé ta ra mọ́tò ta nílẹ̀ ta lọ́mọ ta níyàwó ta lọ́kọ ta jọba tí wọ́n kó ìlú sábẹ́ wa gbogbo wa pátápátá ọlá yẹn yọ padà yẹ pé yọ padà yẹ torí pé wọn fún ọ ni ẹni tó fún ọ náà ni ọ gba padà ẹnìkan tó jẹ́ pé ọlá rẹ̀ ò ní yẹ òun náà ni nìkan yóò jẹ́ kọ́ ọmọ wa rẹ̀ kí tó gbìn kí ọlá ń ọlọ́wọ́ tó ọ tó ń ṣe ọlọ́wọ́ gbà tó ń ṣe ẹ̀rí àwọn kan nínú àwọn àṣẹsàárà àwọn atẹ́wọ́ àwọn atẹ́wọ́ máa ń tẹ́wọ́ sí tí wọ́n ṣe sàárà tí wọ́n dìde lóru tó ń gbà wẹ̀ wọ́n ní ọlá ọlọ́wọ́ bá lóò sì dán wọn wò yóò sì gbọ́ láyẹ wọ́n fẹ́ fi gbé wọn ga ni o ọ̀rọ̀ rẹ̀ wà dàrú mọ́ yín lọ́wọ́ pé ah ṣé bí wọ́n ní tẹ̀yìn máa ń ṣe sàárà ṣé bí wọ́n ní nǹkan máa ń pọ̀ sí ni ọlọ́run dáwọ́ ni bó ṣe dáwọ́ yẹn tó bá ti ṣèdáwọ́ fún yàn yín mo ní ó gbìyàn promotion ni jama ọlọ́run fi jí ó yẹ ipò òun ni malikul mulki kì í ọ̀kan nínú àwọn ọba mùsùlùmí ni ó sì gbìyànjú púpọ̀ ó sì gbìyànjú púpọ̀ ó ọba at age of twenty five years nígbà wá pé bíi forty something years ààrẹ ìwádé ààrẹ ìdé Harun Rashid nínú àwọn ọba mùsùlùmí tó ti lọ ni ó ní ẹ̀mílú ní ilẹ̀ ìbákabara ó ní ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi kọ́kọ́ lọ́rùn ẹ̀fà mi lọ́tún lọ́sì ẹgbẹ́ mi lọ sí i tẹ́ àwọn sàárè fẹ́ gbẹ́ kalẹ̀ torí wọ́n máa sàárè kalẹ̀ ní ìlárúbọ́ ẹ wá gbé mi lọ síbi èyí tẹ́ fẹ́ sinmi sí torí àárẹ̀ yìí tọ́ ó súnmọ́ kọjá sí kú wọ́n wá gbé e sí etí sàárè ẹgbọ́n tí àárọ̀ rọ̀ sí ti sọ ó ní yàá máa ń la yazulu mulku la ilaha illallah yàá máa ń la yazulu mulku gbogbo ìwọ ọlọ́run ọba tọ́jẹ́ pé ọlá rẹ kò ní yẹ̀ kú lọ́wọ́ rẹ̀ títí náà ni wọ́n máa jẹ́ títí ayé irham man zala sàánú ẹni tó láti bọ́ lọ́wọ́ ẹ̀ o ó láti bọ́ ilé ti bọ́ àwọn ìyàwó ti bọ́ owó ti bọ́ ẹranko ti bọ́ oko ti bọ́ àwọn jàmá ti bọ́ àwọn aráàlú ti bọ́ àṣẹ ti bọ́ àlàáfíà ti bọ́ ẹ̀mí náà ti bọ́ ọmọ yá mi ọmọ fi ọjọba tí wọ́n ní kábíyèsí àwọn ìṣẹ̀pọ̀ náà bá lọ́ba tí àìdí o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo sama pata ayọ̀lá abidi wọ́n tó ń sin lọ́wọ́ láti tàrí bẹ́ẹ̀ ibadatik àmàmàlá wọ́n tó ń sin ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ọrọ̀ ẹ̀mí rẹ̀ kọ́ ma ṣe dáadáa anú látọ̀dọ̀ ọlọ́nu ọlọ́lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ mọ́ wàá torí ẹ̀ ma ṣe gbéraga sáwọ̀ ẹrú ọlọ́wọ́ bá má sì jọ rẹ̀ lójú nítorí pé ìbádà tó ń ṣe yẹn ó kéré nínú ìbádà táwọn màláyíkà ń ṣe fọlọ́wọ́ bá ní sámà ọlọ́wọ́ bá ní sábíhu lillahi máa fi samawati wa máa fil ard ọlọ́wọ́ bá ní gbogbo sámà tẹ̀rí ìrìn àjò láti ilẹ̀ lérí sánmà kan ìrìn àjò ọgọ́rùn-ún ọdún márùn-ún ni o láti sánmà kan sí sánmà kan oyé láti sánmà kan sí sánmà kan ìrìn àjò ọgọ́rùn-ún ọdún mélòó jẹma márùn gbogbo àmàlẹ́kà tó wà ń bẹ̀ pátá ọlọ́wọ́n bá ní yusabbihu lillah subhanallah hamdi subhanallah hamdi subhanallah hamdi ìtí wọ́n ń ṣe láti gbà tí dá wọn ni ọlọ́wọ́n bá ní wàmà fil ardi ọlọ́wọ́n bá gbogbo àwọn tán bẹnu sánmà àtàwọn tí wọ́n bẹ nínú lẹ̀ gbogbo ni wọ́n sì subhanallah alhamdi subhanallah alhamdi alimaliki alikudus alaziz alhakim ọba alá ọba ọlọ́lá ọba tí kò sí àléébù lára rẹ̀ ọba tó tóbi ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́wọ́n bá ní yusabbihuna al wọn kò sì ní wọn sì ní dánu dúró anabi wa muhammad sallam anabi inni ara ma la taraw anabi ni emeri tẹ rí o ọlọ́run fi ti ẹ rí ó fi ń mèmí emeri anabi ni inni ara ma la taraw emeri tẹ rí atọ́tí sàmà u sàmà tẹ wò yìí gbogbo sàmà yẹn ó ti kún fọ́nfọ́n mustahil ó ti kún fọ́nfọ́n fáwọn màláìkà ìwọ́n gbin kìín kìín nǹkan mm, mm, mm, gbin kìín gbogbo ohun tí èmi ń gbọ́ ń bẹ̀ èmi di àmẹ́yìn orí àwọn màláìkà àwọn ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń ṣe àfọ̀mọ́ ọlọ́wọ̀ bá wa anábìrì wàhú kọlá ha ń tàhìtọ́ a ó yẹ kí sámà kọ́mọkùn lóòótọ́ máa fi hàmọ́ ọdún àrùbáyé asọ́bí a anábìrin kò síbi tí ìka mẹ́rin lè wọ̀ nínú sánmà ilẹ̀ àwọn mọ́lákùn wà ájọ́hun jẹ́ bájáwò sáájúdá lillahi ta'ala àfikẹ́ rí màláìkà kan tẹ́ gbọ́wọ́lé tọ́jẹ́ kí mẹ́sẹ̀ gbọ́wọ́lé ó fi rí kalẹ̀ ní nísìnyí ọlọ́run kí ọlọ́run kò sáàyè fún kàmẹ́rin nínú sánmà sọmọ bọ́lọ̀ ṣe tó báyìí ọ̀wà lè rí ọlọ́run àwọn àmì rẹ̀ lójú ọmọ pọ́lọ̀ ń bẹ ọmọdé ayá ti ṣe lẹ́lu wọn náà rú ọ̀ṣamṣu wal qamar ọlọ́run bá ti tẹ́ bá ti rí ilẹ̀ tó sún èmi ọlọ́run bẹ náà ní èmi mo ní kó sún tílé bá ti má ẹgbà tó bí ọlọ́run bá mo ní kílé òtún má ṣe rí òrùn tọ́jọ́ sí yín ọlọ́run ní àmì tẹ́sí mọ̀ pé ọlọ́run bẹ́ o ẹ̀ lè rí ni o ẹ má dára yín láàmú àmọ́ ẹgbà pẹ́ nìkan lọ́ràn òrùn lẹ́yìn náà ìràwọ̀ tẹ́ yẹ tọ́ kárí gbogbo ayé ọ̀kan náà ni ó ti kárí gbogbo ayé ọlọ́run ní wọ́n tàn sí yín o àmì ọlọ́run bá wọ́n fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun gbogbo nǹkan tẹ́ bá ní pátá yóò jẹ́ mọ̀pọ́lọ́run ẹ̀yọ́ màyá níparí ọ̀rọ̀ mi alámọ́tò tààzímì láàyè fi kọ́lẹ̀ báwo ló ṣe mọ̀tọ́lọ́ tóbi lẹ́mí rẹ̀ alákọ̀ọ́kọ́ àlèyímánu bíi ìgbàgbọ́ wọ̀tàwákùlọ̀ àlè ìgbáralé mágbáralé nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́ ìgbàdà làwọn ọkọlọ ń tàn júwe fún látàárọ̀ yóò tóbi lóòótọ́ tọ́ba tóbi kú ònú ẹgbẹ́ àjẹ́ tọ́lọ́ba tóbi kú òní ẹgbẹ́ awo tọ́lọ́ba tóbi mọ́lọ́dà fún òtẹ́lẹ̀ ní wọ́n abọ́lógún tọ́lọ́ba tóbi mọ́lọ́dà àwọn babaláwo wá tọ́lọ́ba tóbi lóòótọ́ gbàgbà kẹ́ni kankan ó lè sìn kankan fún ọ nínú àwọn ẹ̀dá ọlọ́run lẹ́yìn tọ́lọ̀ bá ṣe nígbà náà ló tó máa gbádùn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọmọ tẹ̀lé àṣẹ rẹ̀ fọyíta ọ̀húnrún ìmọ̀ àmírú azumatil awami tí ọlọ́run ọba àti pàṣẹ bá ti tóbi àwọn àṣà rẹ̀ náà tóbi wọ́n láti karabu zina ọlọ́run ni wọ́n ṣe sìnà ọ̀rọ̀ yẹn kò ló tóbi àti tí ọlọ́run ọba aláàbá tóbi lẹ́nu yẹn tọ́lá ní ọ̀nà burúkú ni ọkà burú ń bẹ̀ é ta ló pàṣẹ pé ká má ṣe sìnà yìí ha tó bá ti mọ títóbi ọlọ́run ọ̀ mọ títóbi ṣìnà ọlọ́run ni ẹ má gbowó ilé tẹ bá gbowó ilé ẹ̀yìn lọ́mọ tó fàálù fàázánù bí hàrìbí mi lọ́lá owó lọ́wọ́ bá wọ́n bá yé jagun tó bá ti mọ títóbi ọlọ́run ọ̀ mọ títóbi ogun ọlọ́ọ̀bà aláàmọ́dà ọwọ́ pàtẹ ọlọ́run ta mọ́tò ọpàtẹ ọlọ́run ta ní ọpàtẹ ọlọ́run ta símẹ́ǹtì ọkọ́lé rẹpẹtẹ níbi owó èlé ọlọ́run mọ́dà ọkọ́lé <laughs> ọmọ wọlé báyìí títí táyé ló fi bàjẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádẹ́ tó fún wọn máa sin ọlọ́run ọba especially sọlá tó bá dúró tó kírun kódà afúláhàlì mọ́mìnún alladhina hum fi salatihim khashi'un tó bá ń bẹ wájú ọlọ́run gbìyànjú kọ́ kọ̀nsúrẹ̀ mi rẹ̀ kọ́ máa kọ́yọ̀ ọlọ́run fọ́dà bọ́ ọmọ̀tún mọ̀tà fàǹtà títúwájú Allah ọmọ tó tóbi wọ́n ní àga rẹ̀ ó fẹ̀ ẹ́ rẹ̀ lọ ó wà lérí aládàsí olóòní gbogbo ilé ayé wájú ẹ̀ mọ̀ wáyé òun fẹ́ fẹ́ rí kalẹ̀ fún yìí ọlọ́run látàlẹ́bẹ̀ látàtàkọ́bọ̀dẹ̀ aláìbájìlá mọ́sí ìgbẹ̀rẹ̀gà lérí àwọn ẹ̀dà ọlọ́run mọ́lẹ́rí gbogbo tàbá bù fún ọlọ́run ló bù fún wọ́kó ní ẹni tọ́lọ́run ò bù fún ọlọ́run ló bù fún kéèkéèpọ̀ náà fẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ ọ́tẹ̀ríba fún ọlọ́run bá láà ó ní mọ́sákọ́ ó ní àwọn èèyàn sí yẹyẹ ó ní mọ́sàbòsí láwọn èèyàn tọ́bá ti mọ́ ti tóbi ọlọ́run bá ọlọ́wọ́ bá lágbára lérí rẹ̀ tọmọ yẹnyẹn jẹ́ ọlọ́wọ́ bá aláwọ̀ lágbára lérí rẹ̀ bí wọ́n ṣe lágbára lérí ẹ̀ lọ ọ̀kan náà sábà yín lu ìlú ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ bí ẹrú sì ni ó bẹ̀rẹ̀ sí ìlú ìlú ànẹ́bí sọ̀rọ̀ sálà wọn bọ̀ lẹ́yìn ànẹ́bí wa ni ha ha bó ṣe lágbára lérí rẹ̀ ọlọ́run lágbára lérí rẹ̀ ju bí wọ́n ṣe lágbára lérí rẹ̀ lọ́wọ́ ọwọ́ yìí báyìí orí fáànẹ́bí lọ mo tún ẹlẹ́kọ́ dọmọlábí kọ́ mọ́jẹ̀rú mọ́ ẹ̀yọ́ miami alhassara wọ́n ní gbogbo alápadà sàbámà yí pé àṣín náà bó ṣe kásìn àtẹlẹ màláìkà wọ́n láwọn màláìkà tó bá ti jáde kìyàmà wọ́n ní yàrá bàdà ìwọ́n láwọn bá wà ó abadi náà kàkà máa mọ́ ìtọ́nà bó ṣe ní àṣìn àdákẹ́ àdákẹ́ wọ́n láwọn màláìkà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn máa ń wọ ọ̀gángan kàábà lòun náà wà lókè sọ́mọ lọ́hùn-ún seventy thousand màláìkà wọ bẹ̀ oyè wọ́n wọ bẹ̀ wọ́n sin lọ́hùn wọ́n jáde seventy thousand màláìkà àwọn náà tún wọ bẹ̀ àwọn náà tún sin lọ́hùn ṣẹ́rí àwọn tó kọ́kọ́ jáde tí wọ́n jáde yẹn wọ́n lọ de tuntun wọ́n nígbà tó bá fi kàn wọ́n padà ibi àwọn màláìkà tọ̀ dé ọlọ́wọ́n pa yẹlẹ wọn ní rí mi ṣe mọ́ ibi wọ́n pọ̀ dé èyí máa yá mi nílé ẹ̀sìn wa wọ́n ní gbogbo ẹ̀ náà wọ́n wà ní ìwọ ọlọ́wọ́ bá o má àbàdínàkà àkà ìbàdàtìk ẹ̀ bá a ṣe yìn ọ́ tó bá a ṣe kì ọ́ tó bá a ṣe gbé ọ́ tóbi tó ọkọ̀ jáde ó bẹ́ẹ̀ lọ wọ́ lọ wọ́n fèrè kalẹ̀ fọlọ́ wọ́n ba búbú fọlọ́ ọmọ ya ìbádà rẹ̀ tó wọ́n ní wọn náà sàbámanjọ́ náà pé yá asirata antakula yá asirata wọ́n ní gbogbo ẹ̀mí ma farratu fi jambillah a ṣe tó yẹ ká ṣe fọ́lọ̀ ní bá mọ̀ ní láka méjì kí ìbámu kí lórí ìbámu kí mẹ́jọ ìbámu kí mẹ́wàá ìbámu kí mọ́kànlá tí bá mọ̀ ní àwẹ̀ monday thursday tí bá mọ̀ gbà tí bá mọ̀ ní ìbámu thirteen fourteen fifteen lé tí bá mọ̀ ní ìbámu dìde ma ìbámu kakura tí bá mọ̀ ní ìbámu fi kún sàrà àti ṣe tí bá mọ̀ ní ìbátọ́jú ojú ìbátọ́jú òbí mi jù báyìí lọ tí bá mọ̀ ní ìbátọ́jú ìyàwó mi jù báyìí lọ tí bá mọ̀ ní pé bọ́lá ìbá ṣe báyìí jù báyìí lọ ìbá ṣàmójúkò fún ìbá ti lù obìnrin ó ṣe òun náà ṣàbámọ̀ pé ha bí ẹ̀sán ẹni tí ń tọ́jú ọkọ bó ṣe tó ní ìbá ti gbó lẹ́nu ìbá ti takọ̀ àṣẹ ìbá ti fọ́nà dáa ìbá ti kẹ́jú báyìí lọ ó ṣàbámọ̀ lórí ọmọ tó ní ó ṣàbámọ̀ lórí gbogbo ilé ẹgbẹ́ ìkó ṣe àti ábìlù nìlá ya àtàndà pé ha ṣàbámọ̀ pé ẹ̀sán tó tóbi ọlọ́fẹ́ bò ẹ̀sán tó tóbi báyìí ọlọ́fẹ́ bò fún wa ní àbá tó jù báyìí lọ àtúwà pé ẹlẹ́bọ̀ ọ̀dẹ́ ẹlẹ́bọ̀ ìyẹlẹ́bọ̀ àfẹ́ ẹlẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà nílé káàkiri bá ṣe ń lọ lọ́yọ̀ọ́ kìí sí lórí nìkan o bàbá tí ń wọlé báyìí ẹ̀sìn rí àpékọ́ ẹlọ́lẹ̀ yọ kù gbogbo tó wá lápékọ́ ní olégólé yọ ọwọ́ náà lọ torí tí ọlọ́run bá aláàfẹ́ sí fún ọ lóníkàtẹ́kọ́ sí kíni kò sí wọ́n láyà ó dùn fún ibùdó ọwọ́ làálẹ́ ìlú àti sọ́gbọ́ ọlọ́run bá ní sábà tilẹ̀ kò nira fóun láti sọ gbogbo tọ́wà bẹ́ẹ̀ wọn náà bẹnu tọ́lọ́run ló wọ́n sọ nígbà ọlọ́run tó lóun rẹ́dí àti sọ tẹ́tọ̀ tó wá ń gbé ẹ̀fọ́ta ìhà màlúù sí àbáwọlélé ògbígbá síbẹ̀ òtún ra lókun àtòkùn àti gbá wọn ò lè sọ. ìyá ti ń tajà alájà aláàjì sọ mọ̀ pé nítorí mọ́sọ́ọ̀bù yẹn àwọn ọjọ́ kan bẹ tọ́ọ̀ta kí níjọ́ tó ta yẹ ọlọ́run lójú ọ̀tà kì í ṣe nǹkan tó rí mọ́lẹ̀ tọwọ́dé pé tó rí mọ́lẹ̀ níjọ́ ojúmọ́ lọ́mọ ta látara bẹ́ẹ̀ gbogbo wa ká lè sọ ọkàn wa kọ́ sọ́dọ̀ ọlọ́run ilé ayé wa yóò rọrùn ọ̀run tá ń lọ náà yóò rọrùn Allah òun lọ́ba tó ṣe dúró tì nílé ayé o Allah òun lọ́ba tó yẹ máa ń gbọ́ kan lé o òun lọ́ba tó yẹ máa fọkàn balẹ̀ sí o ṣé wàá nínú sàárè tá ń lọ yẹn nìkan nígbà wa lẹ́ńbẹ́ Allah tó bá dúdú ọlọ́run ní ní ìmọ̀ nílẹ̀ mọ́lùkùlù yà o gbogbo àwọn ọba ayédà gbogbo àwọn aláṣẹ ayé gbogbo wọn dẹrú kodò àwọn anábì ọlọ́run ó dẹrú kodò ọlọ́run wọn máa béèrè pé ẹ̀yìn ta láláṣẹ lè ní àwọn aláṣẹ dà kálukó dẹrú kodò ọlọ́run ó pèsè fún rẹ̀ pé lillahi al-wahidi al-qahhar ọ̀kan náà láláṣẹ èmi náà sì èmi lọ́ba tí mo kápá gbogbo kan ọbẹ̀ lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkan kan ọlọ́mọṣàṣẹ́wá tàbá mọ́ lọ́wọ́ bá tán kọ́lọ́wọ́ bá kó fi aṣínà àwọn tó ma tẹ̀lé tọ́lọ́wọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد